àbẹ̀wò tí gómìnà àná ní ìpínlẹ̀ ọ̀ṣun tó tún jẹ́ mínísítà ọ̀rọ̀ tó ń wọlé sí orí omi lórílẹ̀‐èdè yìí ìhùn alhaji ìgbóyèga oyètọ́lá tó ṣe sí iléèwé girama tó ti kẹ́kọ̀ọ́ lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ní òfin olúwa grammar school tó wà ní ìlú òṣogbo ní ìpínlẹ̀ ọ̀ṣun ó mà ti di wàhálà àti awuyewuye ńlá báyìí o tí gómìnà adémọlá adélèké tó sì ti bẹ̀rẹ̀ ìwádìí àbẹ̀wò tí oyètọ́lá ṣe sí iléèwé náà lọ́sẹ̀ kan sẹ́yìn ẹni oyètọ́lá ló mà ṣàbẹ̀wò síléèwé ìfẹ́olúwa grammar school tó ti jáde bẹ́ẹ̀ ló kó ẹ̀bùn àti àwọn nǹkan mèremère fún àwọn olùkọ́ àwọn aláṣẹ iléèwé náà àtàwọn akẹ́kọ̀ọ́ náà tó sì jẹ́ kó di mọ̀ wípé odò tó bá gbàgbé orísun yóò gbẹ inú jẹ́ kó ń gbé ìgbésẹ̀ náà nítorí pé òun kò fẹ́ gbàgbé iléèwé tó ń ti kẹ́kọ̀ọ́ tó ń ti kẹ́kọ̀ọ́ jáde ṣùgbọ́n nígbà tí fídíò náà ìyẹn fídíò ibi tí Oyètọ́lá ti ṣàbẹ̀wò sílé ìwé náà tó ti tó ti lù síta tí àwọn èèyàn tí wọ́n rí bí àwọn ọmọléèwé kéékèèké wọ́n ṣe ń pariwo tẹ̀lé Oyètọ́lá lẹ́yìn tí wọ́n ń pariwo APC tẹ̀lé tí àwọn kan sì tó ń sọ pé òní yóò di gómìnà lọ́dún two thousand and twenty six inú màtí bí gómìnà Adémọ́lá Adélékè tó ń sọ wípé béèyàn bá ń ṣe òṣèlú kì í ṣe iléèwé ìjọba tàbí àwọn ọmọ kéékèèké tí ò tí ì mọ nǹkan ló yẹ ká ti lọ́ọ́ máa ṣòṣèlú wọn ìtì adé gómìnà àná ìyẹn Oyètọ́lá lọ ṣe náà ó tẹ òfin lójúmọ́lẹ̀ ó sì tẹ òfin ẹ̀tọ́ ọmọnìyàn àwọn ọmọdé tí ò tí ì mọ nǹkan kan tá fẹ́ kó bọ̀ òṣèlú ó tẹ wọn lójúmọ́lẹ̀ gómìnà wa kó rojú sí àwọn aláṣẹ iléèwé náà ni wọ́n fààyè gba òṣèlú nínú iléèwé wọ́n jẹ́ kí wọ́n lo iléèwé wọn fún òṣèlú tó sì ní àwọn yóò ṣèwádìí àwọn yóò sì fi ìyà jẹ àwọn tí ìgbà ọ̀rọ̀ náà tó bá ṣì máa ní orí olùrànlọ́wọ́ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ àwọn iléèwé ìjọba fún gómìnà ọ̀nrẹ́bù akin ajẹtùmọ̀bí náà fìdí eléyìí múlẹ̀ o ó ní ìwà burúkú ìwà àbùkù pátápátá gbà ní àbẹ̀wò tí oyetola ṣe sí iléèwé náà ìyẹn bí àwọn ọmọdé bí wọ́n ṣe ń pariwo òṣèlú tẹ̀lé tí wọ́n ń pariwo apc tó tún sọ pé òun yóò di gómìnà wọn lè kò bá ojú láti fi ìyà jẹ àwọn tí gbọ́ ọ̀rọ̀ náà tó bá ṣe má lórí.